ìgárá ọlọ́ṣà ìgárá ọlọ́ṣà ìgárá ọlọ́ṣà ìgárá ọlọ́ṣà means armed robber ìgárá ọlọ́ṣà means armed robber ọwọ́ àwọn ọlọ́pàá tẹ àwọn ìgárá ọlọ́ṣà náà owó àwọn ọlọ́pàá tẹ àwọn ìgárá ọlọ́ṣà náà